sarah you no go sit down one place ó bẹ̀rẹ̀ ní ẹ kí ló ń wá kiri adájọ́ ìmọ̀ ìnáwó fámi ọ̀padà àmì àyìn ló fi dé ètò ní ìrànù kí ló ṣẹlẹ̀ madam madam you you just call me mo kàn máa sáré wá ah, actually mo wá ah, madam <laughs> ah, madam mo mo fọ́ mo fọ́ mo fọ́ yé mo fọ́ yé ah ẹ má bọ̀ ẹ má bọ̀. bá kí wá yé wí tí ẹ gbé kọ. Ah! Madam, ah! you don't know me. Ada. Ah!